ìbà ooo alájà òní mojúbà kí ìbà mi kọ́ mọ́ ṣe ìbà ìbà lọ́wọ́ olódùmarè olódùmarè àgọ̀tún atẹ́nilẹ́bẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara àmójúbà kọ́ ọba mi kọ́ mọ́ ṣe ìbà pẹ́tẹ́ ọwọ́ ìbà pẹ̀lẹ́mbẹ́ẹ́sẹ̀ ìbà pẹ́tẹ́ lẹ́rìṣẹ́.

mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀ mo dé wápàpá bí èjì ìyálẹ̀ ẹ̀ta ọ̀dẹ́dẹ̀gún ọdẹ ò lè parun lè tiwa o kékeré lè wà ògún dìran ni àgbà lè wà ògún lè gbè ọmọ kéékèèké lè wà o ògúndépò ni mo bọ́dẹ nílẹ̀ ni wọn ṣàgbé ọdẹ kùkù tí ọdẹ lèmi ń gùn orí àrùn kù tí mo bá lẹ́nu bàbá mi mo fi ń bọnu ìyá kọ́ mi níré mo mi ré. Baba kọ́ mi ní thermometer ògún kọ́ mi ní ṣàmùṣàmù ọmọọ̀ràn ọdẹ jẹ ọ̀tọ̀lẹ́jà ọ̀tọ̀lẹ́jà owó ẹja òjò owó ẹja àràpín ẹja ìjà ní í dà ogún ilé tiwa ọ̀tọ̀ lórin gbangba tekuteku làwa máa rà dá o tọmútọmú o là wá fẹ́ bìnrin lé wa àtìlé wa ọ̀tọ̀ lórin.